أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعراف الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم الإنسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل الأقودة من لساني يفقه قولي ست الله مزبولا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيق بل هو قرآن مجيد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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مرحبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ تستغيثون ربكم فاستجاب لكم yi gazwatu badr yake suratul anfal wannan wata ime imani alhuraj na gwata ira ira ko gazwatu badr ake karyana ina yana dima kai ne ka anabai muhammad sallallahu alaihi wasallam anyị azinaba ina sabe ọnọ niri dudu atụrụ irankum itwem agwoke sọ ịtụrụ na enyo ya ebere ka bụ kabu lubaba ọyị ina zanọ nri ntụmuri atụrụ manta atwem ọrị alị. رضي الله عنهما dáwọn yìí kò ń tó mọ̀ yìí ọ káyà bùlù bàbà kọ̀ọ̀rẹ́ mọ́ náà yìí màdínà ọ̀wọ̀n náà káyà yóò dé kọ̀ọ̀rẹ́ mọ́ náà yìí màdínà. abdullahi maktum ọ̀nà ń tó mọ̀ yìí kọ̀ òyì ọ̀ṣẹ́ pì màdínà tọ́nu anábùgbé yà ontomri metozi omegazi ọbanahịa ọbanaka abuluba bọnọmi ọnọridudu ẹturu ọkụmitwe nwa ọbara ma na yi madina da ikonokuku shepi madina ọgwụgwọ da ikihemi na ọgwụgwọ da ikini ha na-eyọmi sílọ́sì tó mú nínú àmábù lùbábà nà rí alì radiyallahu anhuma ẹ̀rẹ́ tẹ kóró dẹ́kìrẹ́ ẹ̀rọ tó mú ibà túrùmá ta tẹ́wù ní ètù dẹ́kẹ̀ wọ́n tó mú rí dẹ́rẹ́ nà ẹ̀rọ nà ọ̀rọ̀

dáyé kẹwọn náà ọyẹ sáfọ ní sẹdẹ mọ kó turu máa tọrọ ìrànkọmi ẹbẹ mẹrẹ sùtò sọ náà ntọ́mùdé ìsìkà àkàkà yìí ìmọ̀ ìwà náà hàn nínú tó sọ. ọ̀bẹ̀rẹ̀ mọ́mọ́ ẹ̀hún náà ìbọn náà wẹ́ẹ́ kàtàkù náà nìyí. ntọ́mùdé kẹwọ́ ntọ́mùdé àjọyọ̀ ní sí ìwà nìkan yìí ìdúdú àyè túra àtàwùtàwù. Sọ́tò ntọ́mùdé anabai muhammad sallallahu alaihi wasallam umuri oko na kwa bisa sa yete awa ko yete oko na ha so shura yete ya do gwa bala na no ko no dile awa ko yete usne si yamba oni kai ile islam ewa mmesi ha re nyana ore ewa mmesi nyanyire ko baba ba abana na ro ene e, e, ri e, azinto muri gere vodan eme ruru uhu na ntụ ntu omori eme enye nyire ku uhu sabu ntu omori hura asị gawa rago nire nyire ku chene nyi obi spiritual power na yaro ukate we ndo omori on siwa tura so ke ni enwe ni ni eni ona bido tudo omori ko nosi eni ona bisana be haramu eya ko ni won na ka o ya ko ra na haramu gbe nnukwu ko akakɛ de haram awo ama awo na se nimere dɛ ne ho ha tɔsɔnɔ domuri kii pe wɔtɔ tɛ de sɛ nɛɛba se n'ozu yɛ kɔ nɔ domuri bara sayɛ wa. ìjà nàbàyí muhammad sallallahu alaihi wa sallam jẹ́wọ́ra yìí ó sì rẹ̀ kú dókè ní sírì dókè ní. deere kayi avira mani ni taa enewe ihu ɔvira mama ɛvɛ enye nyere ko ekaviri ɛnɛbi akahe ano ɛgba kahe okomori ɛnɛ kyɛ kyɛ wɛdɛ ta atura wɛrɛ ta abi tura wɛrɛ na bɛn bɛ ɛvɛ enye nyere ko no kaviri ni ɛgba kahe ɛkyɛ kyɛ wɛdɛ ɔ ɛnɛba nyere ko ahana. dara bai muhammad sallallahu alaihi wasallam lọkọ ẹtẹ dá àdúrà náà ló ń tó mọ̀rí yìí dá àdúrà náà ló ń tó mọ̀rí dá káyọ̀ mọ̀rí ní àdúrà náà mẹ́ẹ̀dọ́ káyẹ̀ allahumma anjis lima wa atani ewu mọ̀rí yìí ọ̀kà títà ọ̀nà mẹ́ka mi bẹ́ náwó mi dé allahumma intanic hadhal isobatu la tubat fil arm ewu mọ̀rí yìí. In ìrànwọ́ ní mísà fẹ́ mú ìrẹ́ fún àmì ewu ẹ̀tẹ́ iná àdín ẹ̀rọ máa ná kó ẹ̀kẹ́ wúlé sí tèèsè wò mú rí ọ. dóńtò mo sọlọ wọn sọlọ pé kàwọ́ mẹ́ ewu bọ́ hẹrẹ òhè àjẹ́ mi òhè rẹ àdìpé ewu yìí ó ti rẹ̀ kọ́. polo dà yọ bányà nà yọ kí n bá dọ́kùrẹ́ dọ́kùrẹ́ kúrẹ́ ẹ̀ dà. bẹ́ẹ̀ kàwọ́ bàkìrọ̀ dẹ̀ lọ́hàmà ọmọ wọn ma wá sẹ́lù kímbà ló sì kíre bá rẹ̀ ẹ̀rọ bá yẹn ló sì kíre bá rẹ̀ dábùbàkà abúbàkà rọ́dẹ̀ lọ́ha anú dọ́kọ̀kọ́ jẹ́ ẹ̀rẹ̀ mọ́ ni ìjọ tó mú rí àmì ìmọ̀jú ọmọ náà dàbí dípẹ́ yóò mọ́ rí yìí dábùbàkà dọ́kà yá nàbí yà lá ẹ̀wà níbi yóò mọ́ rí yìí kàfá kàmù náà ṣàdátù kàràbà ìpọnú dọ́yọ̀ mọ́ rí yà wà ń òzè fẹ̀ ìnáhùn sayúndìzlákà máa wà á dàkà kò mórí bá aṣọ ọ̀sẹ̀ ọ̀kàtí tọ́nà mẹ́ka ọ̀rẹ́ dómòlì dómi tí ó yẹ tọ́nìkà yìí ìdí tó sàgé fún òun náà rọ́bà kan fọ́sẹ̀já bẹ̀rẹ̀ kan àmì mo mi dúkùn bí a fi mìíràn náà ẹ̀ka tí mo ń fi. ìdí tó fún òun náà ìní jọ ọ̀nùwà pò mórí ọ̀gbọ̀nbọ́ni ni ìwé ìṣọ̀kùnbọ̀ òun ni wọ́n mórí wà tá ọ̀bọ́ni ni fasajaba laka do muri do betu nuri omuri obini loya bene ni akini yono ije sa ni re enwe du no nto muri ame den re fuko do ro do do re fuko do de kiri ma du na ala ala ni ala ba me zo ba ya ọmọ mi kò mú rí ọ̀kàkà ìdí fẹ́sítẹ́fì ìfúnra rabakun ìdú ìṣọ̀gbọ́n mbọ́ òkú nínú omúrí àná rọ́ọ̀dì pé omúrí nìyí fẹ́sítẹ́fì abalakun dọ́ọ̀múrí àná ló tù nínú yìí. kata bi alfin min al malaika liri malaika mana na kahi murdifi ina ka bibi ci ta bi ce ta turan turan asana ba ba ba asa ba ba sa ba de bi ci sa sem asma chan tomri ni asaba ni kai dira hu dira dira no do hozi o me so wo na gere ana gere ko dira no do hozi that's your no hozi bí yá ni ní anábàá muhammad sallallahu alaihi wa sallam ọrẹ ma sọ ara ìdí sọ dúró yẹ kóró ọkọ ni nyara kẹ́ náà ọrẹ yẹrẹ ma sọ ara abẹ́mọ́ náà bọ̀ ẹ̀yẹ iná yẹrẹ ma sọ ara. ọmọ yẹn kọ́ bí wa ìdí omi ló jẹ́ yẹn. صلوات ربي وسلامه عليه وعلى الله إلا بشرى ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله إن الله عزيز حكيم ولتطمئن به قلوبكم ولتطمئن به قلوبكم وما النصر إلا من عند الله

kolobokom ọ̀rin báyà ọ̀nẹ́ tẹ́lẹ̀ rẹ̀ ọ̀rọ̀ láti ohun tó mú ẹ wà wọ́n ọmọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wọ́n wọ́n àkàyẹ́ nínú àmì wọ́n má jẹ́ kọ́nà ọ̀wọ́ tí ó yẹ fẹ́ràn

dai kuma mi cho ya ta ya masu mure kaya kan na kugo ogun ba onu wi cho ya ta polo. amin amin amin inna allah azizun hakim inna allah azizun hakim patakaro na umuri aziz ona ba mukatan ezezu ho metefa ezezu ho muri ọmọ no kata no dọnyọ bẹntu no kata no hakim omuri ọmọ sisa ti bẹẹ nọ ẹbẹ bọrọ omuri sisa tum ọnà oyi ọmọ mẹ mẹrẹ ya mi abẹ ọmọ mẹ mẹrẹ ya mi ọzọ lọtọ ntọmuri. èyí ló bọ̀ ṣe é. إذ يغشيكم النعاس أمانة منه دعا كما إني إني جنو نومري أنا نمكروكو ني أمانة منه كوفي أيونتي أنا هم بومري كوني لا تنتظر Ọ ma bí eyín ha nù ẹnna àgẹ́rẹ̀ ní ọmọdé tí ó yí yẹ ẹ bọ̀ na kẹ́nẹ̀ ọ̀nà bẹ́ẹ̀ sẹ́ wúwọ́ ọ̀nà dọ́mọdé yìí máa ń ṣẹlẹ̀ kú èyí na náà ẹ̀rọ aranara tọ́ọ̀bì àgókò na náà yìí náà wẹ̀rẹ̀ yìí inú ìkyẹ́ kama eneri wa dana spa emele emele ya ikebi no do turu man tan dona don turu ko mori ni ide ya ide ya ide ide ya feto o oh, ma do akida re dere to ma ko bi do ye ire ka ye go bi be ko do ma no mori se mo ro yo mo ine wani mi eto ijona yesu man fɛn do discuss de ju kɛfɛ do lewa lewa lewa dɔ wɛrɛ ma ɔ wɛrɛ ma dɔ ka erikɛ nini ini ka ɔjɛ ini tɛ tiri o lɛ ta a bɛ tora ci a kɛ wɔ jɛ dɔ dɔ man kan kan wɔn tutu un bó ti dɔ ka ini kɔnɔ jɛ ini ɛtɛ tiri o lɛ ta a bɛ ma dɔ tora ci dɔ ka ma ɔn mɛmɛ ni tura.

anyere anyị sa asụ ime ime a ọ bịara kwene na ba ntu adị isi ebe ọka na dọrọ ahụ ebe baba ọrụ ọnụ ịdị yọkọ shiipu m nọ az dọbi dọna obi tọ ịwa na ya ịkọ zi ọ ya kẹmẹ ọ̀rọ̀ náà yẹn yẹn kọ́ dọ́mọ̀rí yìí ilé yóò bá ṣe kó mu nù àṣà amánatan mẹ́lẹ̀ ọmọdé kì dọ́ni ṣe ara dọ́wọ́n dọ́ni mẹ́kẹ́rẹ́ òkú yìí and ẹsọ ni yọ dìka yìí ọba máa húri náà yàrá ara wọn náà nyiná húri ẹ húri náà ọba kọlùfọ́rọ̀ ahunu gbowurɔ ɔkaawɛ mana wɔ kaza wani fara a nsɛm nsɛm a fɛ ka na ye dudu muri dudu muri sara dɔɔ waa ma ha ayi donna ba n'a hɛrɛ a bɛ kɛ koko fɔ bɛɛ dɔ dɔ kunu ka taa nkɔmɛ bi yan a bɔ mɛ bɛ jeni a ɲɛ ŋmɛ ŋmɛ a lọ́tí òtó mú ní ọ̀rọ̀ akọ̀nyà ẹ̀fà tẹ́sán ní ọ̀dà kọ̀sọ́rọ́ táwọn ẹ̀kọ̀kọ̀ ọ̀nà sọ́rọ́ wa ọ̀rọ̀ ẹ̀kì. omuri kayi ìdí ọkọ̀ ṣíkù mu nù àṣà àmànàtà mìnú ló wà tàmà ẹni jọ́nà omuri ìṣàrà dáhùn òkú nìní èyí abẹ́ni ní pt ewu tó omuri ọ̀nà yàrá. sọlọ́lá da maje kafiri nana yaro wa oya don to muri ne ka duo janare poru de ni don muri sha aram su dawa ba ba su sowa ni te ijana ha ai wori na wa re pa do do do kana kozi وينزل عليكم من السماء ننن وينزل عليكم من السماء ما Oge ọ̀nà ọmọ orí ọ̀nà sí ni omi ni onye ọjọ́ mọ̀rí nìyí. Àsáájú nìyẹn ní ìyọ̀nà, ọmọ onye yẹrẹ ayi Ẹ̀rẹ̀ kú ọ̀nyára ayé bàdà rẹ̀, ẹ̀rẹ̀ ẹ̀kọ́ yà lákàmì. Ẹ̀rẹ̀ yín ẹ̀rẹ̀ dóbi ọ̀tá ọlọ́rọ̀ ọdún jẹ́ náà bàbá èrè ọ̀yẹ́sùn jẹ́ náà bàbá láti ọ̀tọ́ mú rí nìyí tọ́ntì káyà káká yìí dì ní agoke ɛte maka desert hɔ ɛte maka yɛ te desert wɔnyɛ wura de nifa ìdí omori bi tóri hɔ n'oyɛ tɛ dani ne kɔ ɛfɛ no de tse tsaha yɛnyi de deni jɛ de ìkẹwùmù ni nyɔnɔ ɛfɛ nyɛnɛ bi de nyi dɛ n'aba ɔyɛhoɛ na hoe nan tɛbɛnyɛ ne sikɔ na ɔyakɔ na ayɛ akɔnyegya na bade sikɔ na ɔyɛkenyi wɔrɛ ho dɔn ne kenyi wɔrɛ ho na ne josa no no ma no mori kaka yi ne yɛ kɔhira kombe owó na ɔmori ɔno se nyɛw ne ne and efa ne yɛ bika ɔyakɔ wɔrɛ ho do kenyi wɔrɛ ho dɛ dɛ wa wɔrɛ ne ya dɛ wa ɔkana. ويذهب عنكم رجز الشيطان na rẹ́sì sọ́kẹ́ e, na kò dé yìí ni rígidà ṣèitán ìdọ̀tí ṣèitán ẹni dọ̀tí ṣèitán ọmọ bì kẹ́ ọmọ bì oyin ní ewu ayé oní ṣèitán lè ní ewu ayé kakó ebi sọ ṣẹ́ wọn ní ní bá mẹ́ ẹ̀hẹ́ ẹ̀hún ní yẹrẹ jẹ́ má bàdú yìí ní wọn náà ni oyin ní dọ̀tí bọ́ akọ̀kọ̀ là náà ni. lọ́sìn tó wọlé ní. ṣèitán ní ní sikẹ́yì ayé ńlọkọ́ omori ka ɔnà ɔlọ tsori hɔ n'oyɛ tɛ ɔlọ ɔnà ɔmɛ bɛ tsi hɛtɛ yɔ wòle fahira wòle yóò yéba an kumri da shaitan. oyi dɔn na ɔmori ɔnare sun ɔnare si oyi dɔn na ɔmori tsi hɛtɛ o bɔra ɔnare si sun na yi katɛ ŋo wòle aributala kolo bɛ kumi dɔ ɔnà sayɛ ɔnini hɛpɛtɛ dɔ katɛ ŋo. ويثبت بهم أقدار دون نفس الشهوة ونميه فتاة láti ọ̀tọ́ mọ̀ nínú ọ̀ṣẹ́wẹ̀ yìí yẹ pẹ́tọ́ náà múrí àkàíṣẹ́ náà hẹ̀sí yẹn wọn máa wí yẹn náà lọ jòzí fíṣíkà jòzí kàìwò yẹ pẹ́tọ́ bóòrò orin jòzí kàìwò ayọ̀rọ̀ kátẹ́ńdò yẹ pẹ́tẹ́ ẹ̀mẹ́ ìwọ́jọ́ yìí sẹ́mà ní ọmọ ọ̀dìka ìnáyà lẹ́tàrẹ̀ ìrẹ́ni kí ẹnáyà lẹ́tàrẹ̀ dẹ̀ka mìírí ni ọni ẹni mama yà kẹfẹ ẹbẹ nìní bẹẹ kí ibẹ ibi kẹfìrí ẹnáyà ọdúnmọ̀ kí ẹhẹni dọ̀ọ̀dẹ bá àti dọ̀ọ̀ ìyìn rẹ ta dọ̀kọ̀ nà ọ̀dẹ dá inú kúrò mú rí ẹnáyà àrà ọ̀dùn ìjọ́rí yọ ní ọdún ààrẹ náà nà àbáwá ẹ̀yà ní ìjìtì ẹ̀dẹ̀ ẹ̀ dọ́pà dọ́pà kàmán dọ́kútẹ́ sùsùrìtì dọ́wọ́ ní ìyè pẹ́tẹ́ ẹ̀ sáà náà. káàbìrì ẹ̀nẹ́ náà ọkà yẹ ẹ̀rẹ́ ẹ̀nẹ́má yìí náà ràn ẹ̀nẹ́má yẹ ẹ̀rẹ́ fún dàn ìrọ̀sọ̀tẹ̀ náà yà àtọ́nu kókó àfàn ìjọ́rí fífi yọ dọ́wọ́ ìnà ló kú yẹ pẹ́tẹ́ akẹ́bẹ̀ ẹ̀bẹ̀ náà dá àfàn ìdí òkú òmùrí ẹ̀nẹ́ yà dé kú yẹ pẹ́tẹ́. صلاة التمييز ونظام مريسك ويثبت به الأقدام إذ يربك إلى الملائكة ìrìn sọ́jú ohun tó mú ohun tó mú wọ̀wọ́ sí ọ̀nà ara rẹ̀ iná lọ náà ẹni bí rí ya ka ni dẹ́kẹ́ ẹ̀rẹ̀ sẹ́ni dín náà wà ní ẹ̀nà dín náà kó gbòòrò nù náà àgùrẹ́ ìnana bíra nkúmẹ́ náà pín yíwú àbẹ́ ẹ̀nẹ̀ bàrà gẹ́rẹ́ bẹ́ẹ̀ ní dọ́ ọ̀nà kàyẹ́ and omori ọka kwa ọbọ tọ ẹhẹ na eh eh eh, ọmọ ẹ ẹ ẹ ẹ ẹgbọn na ọmọ omori si mọ ìzọmọdé yìí wa ìjọ omori wọn àfọwọ́ wọn kíni ló ní yìí ọ̀nà ní ìsikẹ́mẹ́mẹ́ dọ́mà sí ìzọkọ náà ọ̀nyọ́ ìdàkú láti ọ̀tọ́ wọn nínú dábàbà muhammad sallallahu alaihi wa sallam ini riwaya ọ̀nà limam al-bukhari ọ̀nà dọ̀hún níbi abdullahi bin abbas radiyallahu anhu ọkọntọ mori sallallahu alaihi wasallam ekọ badar ina duwa nama wi kai ọka allahumma ewo mori inni unshiduka ahdaka wa wa'dak o ma bi pe kogo ọka tutu mu meka ne le na wa sha sede allahumma in shita lam tuba ewo mori o ya ni zewe o zewe o zewe o bu ka ka ha ke o o zewe enyi mo ge o ma bu ka ka na mu ka na ala ke eh, da tunu banye o ɛdɛrɛ bɛ kɛ ɔba hɔn ba nya lati o tó mɔni. ilé nana na daka bakar wa rẹsọ wọn zan tó mori yé wọ lọsọ zan tó mori wọn lọkẹ hasbuk zan tó mori ọni kóòzé zan tó mori dọtọ hẹ lọ́wọ́n náà sọ̀rọ̀ kọ́sùmá nke èyí àná ìyẹn náà agẹ́rẹ́ fún zan tó mori bàrẹ́màrẹ́mà dúró nọ́nà àná dama kẹrẹ wọn bá sọfẹ kọrọ wọn don múri tó hẹn múri àkàkà sayi huzamun jamu ọ wọ́n wọ́n lóna dọ́bọ̀ sayi huzamun jamu wọ́n wọ́n lóna dọ́bọ̀ ìràgbẹ́nẹ́ adébu ẹ̀ tẹ́ wọ́n wọ́n lóna dọ́bọ̀ ẹ̀dá àbátú de yé jì. láti o tó múri yé jì yìí dọ́nà ẹ̀ bá a sè é wá. أنا لك رفنا أي تلك القراءة إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين الملائكة أني معكم فثبتوا الذين آمنوا فاضربوا فوق الأعناق واضربوا واضربوا منهم كل بنان إذ يوهي ربك إلى الملائكة إذ يوهي ربك إذ يوهي ربك إلى الملائكة التي أني معكم فثبتوا الذين آمنوا أمري كتما إنني إني جنو أمريه أمتوه ملايكا إنني أني معكم دومري أكا وكامي يبيونني فثبتوا الذين آمنوا chini ni kiata nini duwa shen na nabda o suwa yepete na ye nini kata ngo nini

ọnyụ kata oyi mmiri nwabaanyi ka eme maani eme abụọ mɛ avɔn malaka ni mɛ nyụ kata oyi mmiri nwabaanyi do so ayi pɛtɛ dɔbɔ yɛ ni na ekwe ka ɛbi bɔ kene o je etu. Gịnị ihe nɔ ne ko ba dɔrɔ nɔ malaka nɛ bara tunu ɛnyɛ nyi ne nama bara tunu nɔ dịghị de yɛ to komori nyi ịmụ n'ọzọ ndị a bara atọ ndị ikwu n'ọzọ ndị asabe e, na-eye ebara atọ na ịnọba na-eye ka oyi n'ugboro ọhịa ịnete maka bete madina dekọ na ezi bara atọ na ndị dị etuwe ekiko dị aka ka enyi setịta ya wasị baba nne nwutuwa nene kuyele enyi setịta ya enyi sọrị dị na ahụ ayọ bi oboro dozi ka etuwe onye ọnyara dɛ wɔtɔ do yɛ do do ro ka ye ɔtɔ n'o yɛ do ere kɔtɔ n'o yɛ ɔsɔ dubi animalayi ka yɔ ama bɛ kɔtɔ n'o yɛ fasa bitu ladina amanu dɔw mori a kan wani ka se sayo ko mori ni ni yɛ pɛtɛ nɛnɛ. سواء هي بتدوا سواء نتنني سألقي في قلوب الذين كفروا الرعب كنوا مريدي إن هي أولاي هورينا تنايا ذنيك كأم مكو كنوا مريدي تراي كاغريني فاضربوا فوق الأعناق دومري اتيكن لنكاي فاضربوا فوق الأعناق وبيسا هيسا مني أكاد يبرقا سمري أكاد يبرقا

فاضربه فوق الأعناق visa isa yɛrɛ so ne na na kaka ne yɛrɛ so wɔdiri bɔ mɛ ne hɔn kula banan ɔfɔbira mɛ nɔ a bisa nye bi gege ɛna kɛ ne bi gege wa da wa bɔ ne ne ye wa tajɛ to bɔ ne ne tajɛ ti bɛ fɔ nɔ ɔrɔ bɔ ne je ko bɛ sise ne yɛrɛ ko jɛ ɛsi ɛsi kula banan banan ɛna bi e ozi gege ahe banan abisa na nye ozi gege wobɔ fa omori akaabɔ baani ni nyawa fa yɔrɔ no so wɔ so wɔ kawa yɔrɔ no duori kawa baani ni koraa ho no wɔ te tikyɛ naani sɛ ana ne kanna muhammad sallallahu alaihi wa gyere kɔta ɔntɔ mori yi dáhùn náà kan náà oku káfíìrì nìyí káfíìrì nana wù bàkẹtẹ ẹni ni ẹtara ọ sẹfìntì ẹnu náà lọrọ yìí dẹrẹ ni ni sẹfìntì dabarani wọn lọrọ fọọtù dáhùn muhammad sallallahu alaihi wa sallam dáhùn náà kankan náà oku anáwó anáwó yẹtẹ. don to doka nafliku haman nafliku haman abisun to muri kare ijorewa ina so ni me ha ha ha ina kan so ni me ha ba kete ina daba nye ka da pa da fa ba je ke ba nye ba nye ka ka ma me amesina amesu hɔyɔ ina ina kanere so dɔnni ŋɔɔma na ɔbɔ nɔtɛ jonto mu ni wo wori ɔ ɛrɛsɔ ɛnna ni ma ni hɛbɛ yɛ taa mu de ozonu ntomori zika ntomori ntomori ozonu zika jozeka ye ayi asoma ni hyɛn wɔn ni ma ni ba mɛ ni sɛdo ba sɛdo to ye wɔ bi ni yɛ ɔno ni booro yɛ ano láti ìtọ́ gbogbo. dọ́kùnbà kálọ̀ ní ṣe ẹ̀tẹ́ ọ̀nìkà yìí nàfúlíkù hàmà mírì ìdíọ́lì àyèzàtì aláìní àwọn ọmọkànú àkọ́ wa àfúlámà. bí ọba kálọ̀ kálọ̀ nìkà ẹ̀ẹ́n yà wọ́n bọ́ hàwọn arafọ́ ẹ̀rẹ́ bá hẹ́tẹ́ yà wọ́n mẹ́wàá hẹ́tẹ́ iná lónìí kàkà ẹ̀rọ ọba kàkà wọn ẹ̀rẹ́ ká ẹ̀rẹ́ ɛne ɛne ɛne ɛne vɛsɛ ne kɛkɛ a akɔwa azama ɛne mɛnɛ mɛhɛn ɛne ne mehu na kaa yɛrɛ osikɔnɔ sɛ hyɛn ntomori kɛ hyɛn ntomori ba n'ayɛ amba osikɔnɔ sɛ hyɛn ntomori wu ni de lɛ na bɔ. ɛne mehu na kaa yɛrɛ a aka ɛne ne yɛrɛ wa azama ɛne ne mehu na kaa yɛrɛ. Sibati ya utambuliwa. Ewele ni ayabo ntumuli. Wele kwa kikata ya mkaya soma ni ya di. Tonte kwa mani ya, aya soma ni ya di. فاضربوه فوق الأعناق واضربوا منهم كل بنان ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاقق الله ورسوله فإن الله شديد العقاب ذلك بأنهم شاقوا الله ورسوله أمريكا نوضا ومنا كوانا كافرين agbésẹ́wọ̀ lè ka ṣáàkùlọ́ ọ̀rọ̀ ṣúlá ẹni ní èjò mórí yínyẹ ejo eh, muri ọ̀rọ̀ ntọ́ ni nyee ọ̀bẹ̀rẹ̀ mi ní jo muri ọ̀rọ̀ ntọ́ ni nyee dẹ́sẹ̀ omuri ọ̀rọ̀ ntọ́ ni wọn nílé wọ́n máa ń yíṣẹ́ àtẹ́kẹ̀lá ọ̀rọ̀ fẹ́yìn àmà ṣẹ̀dí dúró ẹ̀ka. omori kọ̀lọ̀ fọ́ọ̀rà ana àjọ ni nyee lórí jo ntọ́ ni nyee dọ́sọ̀ na omori ọ̀nà mi dọ́sọ̀ zọ ntọ́ na ọ̀nà mi fẹ́yìn àmà ṣẹ̀dí dúró ẹ̀ka pẹ̀tẹ̀kẹ̀lá na omori òyà mi kàtẹ́ mu fa ọ̀nà dụfeu ụmụke ọnọnya oyo wụda eyi bụr duware do ote ono renine ono gere in refu badre naro wa annal kafirina adhaban nar do mori esi wa kone ni dara aribiche iri jahannama titezuwa wa annal kafirina adhaban nar o mori ki kafirin navele o iri jahannama o mori o hayo na na anaba muhammad sallallahu alaihi wasallam ana mori me mekanan ya ka anyị na-ere ka abinagyina gweta ka akọba sí ní ti òhu títẹ ẹnu tó túmọ̀ náà wọ̀ na a ṣe ọ̀tọ̀ ìfà jẹ́ ẹ̀rẹ́ náà bí a sí ní tọ́ náà tẹ̀tẹ̀ yìí ti hù sílẹ̀ ẹ̀gbọ́kẹ́ ìwò ìlú máa ń rẹ̀ ayé ayé náà ní ìṣirẹ ìrẹ ẹ̀yìn ní iye rẹ̀ ní ọ̀nà bẹ̀ sùkúl ní òwúsì yíyẹ jì ká sùn lè tse yàrá sí ka ní iṣu ìṣirẹ o òmùrí oríṣi ẹ̀rọ ní tu họ yí ẹ̀rí tùmọ̀ náà ní rẹ̀ náà dẹ̀ bí ẹ̀rẹ́ entertain kọ́sì náà. Question na nini ba wa ni 53 questions. Ah yana ko be ẹ̀rẹ̀ anyị makwa onye ya ime ihe hụ na 53 ọnọ a reasonable depend who am and justice ihe ife akwanara ebe ebere bọọlụ apart from na mmiri na-esere bọọlụ ebe ebe na na ya bọọlụ islam odo onwe yi ọyị na ọ na na-akwụ bọọlụ islam odo onwe yi dáyìí náà kúrò ìsúkúrò ìgbàdo ló ní dẹni uh, ah, ni rẹ bọ lọnà. wáyé ẹ kàn wọn sọ ọ̀nà yẹn a ok wait kọ́ àwọn yìí fẹ́ yẹn fẹ́nu kà mẹ́ báwo. ok bisimilah. mi kà máa ká ìdá wọn náà lẹ. bisimilah. ẹni ẹni rẹ bọ anyi ore yi ẹni na participate ọni yà ayé athlete dara yi ore yi ẹni na work channel anada mẹ kò gàyè dẹ̀ la ẹni na participate ore pàkọ́ náà ni yẹ ọ̀kọ́ ní ìsukọ́ náà kí a tọ́ ọ̀nà ẹ̀rí dọ̀nà dọ̀ ẹ̀dá ọni yà ayé gold medal then ɛkɛyɛrɛ yìí nam ɛna kɛyɛrɛ bɛ yi ɛkɛyɛrɛ ni jɔba si mɛwɛ yìí nam dɔn ɔrɛ ni lɛ ha dɔn ɔnyɔba yi daa se yɔn dɔn ɔkɔpula abura náà yìí na yɛlɛ na participate yi ɛnɛ náà wɔ ɔhyam sɛwó de ni lò kɛnɛ yìí ayohine then ɛna ɛyɛ enjoy kɛnɛ daa yɛ mo ɛnɛ na kó fufu na kɛ ɛdɛ na jɛ abura yɛ nɛ lɛ ni hinɛ ana wɔ ɔhyam ɛnɛ ni nyɛ mo mi bahuri. ana wọn mi ami ka ko advantage ini ha hɔ nana ya anki gambling ana anan nan ori kene mi ka ano ini ha hɔ nana yi football a ga yi o lɛ ta anyi ham ɛnkata e nan nan ka ɔdɔ participate ini nan yi fi do goolu dan yɛ nkata ni ne ere anan yi ne eyi ni stadium na tv wey si de ta anyɛ nkata na ɔno si gɛm dan wa anyɛ nkata na bi general ya yi nɔ ira ike mu e no mɛmɛ sɛlɛ yɛ nkati ɛbɛ e na participate nan. e ya ee arịa ahọnọ a na-akwụ nkata eti oche nwa nere ya mekọ esikọ nọ mụkọrọ ní mashin nyenwu take for example papa enene yi was 1988 olympic sprinter ben johnson ozechi 100 mita dafe kane 9.7 second bụ ibo onye vision duzu tsɔ nɔ nini agbika ɔri ahɔnɔ yɔ duzu tsɔ nɔ excessively nine second ori one hundred then ɛnɔ ɔnɔ kata ahɔnɔ yɛlɛ na participate inan ɔnuli dupi ɛlɛ dupɛ ŋu inan because ɛlɛnyɛ ɔsɛ ahyɛ kɛyi coach ka anyɛn sɔ ne tɔɛ dɔnu ninu olori dɔnu n'akutɔ nɔnɔ ɔrɛ ba bɛ anyisɔ la si coach ba rɛ ma baba ɛɛ. anyi masalacin tumuri ne nẹ́rọ àwọn tó yẹ tẹ ẹ àìká mi mẹ́lẹ́ bírí bá mi àti mẹ́lẹ́ bírí bá mi ọ̀hún ọ̀hún àwọn àìkọ́ mẹ́lẹ́ sọ́ọ̀rọ̀ ló bá rẹ̀ ká bá rẹ̀ ká báka dàndé ma kókó bá mi kí ẹ̀hẹ́n dé ma kó bá kárẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ islam wọn ò ní rè é bí akó bá pa náà afáàgbé ọ̀dọ́lá ọ̀rọ̀ àárín ẹ̀yìn kò náà tẹ̀ orí sáyà àbòkù ọ̀la ní ìgbọ́ ọ̀la ní àṣìlá yóò wọ́n sáyà ọ̀nà máa kà ọ́ ní aláṣẹ ìgbẹ́ àkọ́rẹ́ kàkà ẹ̀gbẹ́ aláṣẹ ìgbọ́ ọ̀rọ̀ ọ̀nà tó ọ̀la ẹgbẹ́ sì fún àwọn aṣọ ìkọ́ mi lẹ́nu tó ń kọ́ra yẹn akọ̀ mi ní ọba yẹn sí ìtàn rẹ̀ ní màmá ọ̀ yóò wọ́n àwọn wẹ́nà ni dọ̀tọ̀ ọ̀húnmá ta ìdí orí sọ ti bí ìwé dọ́gba àgbẹ̀gbà rẹ̀ dọ́gba ká dọ́gba ká kẹ́mẹ́ ká ọ̀yà náà yẹ ẹsẹ̀ bí bísíǹnẹ̀ ẹsẹ̀ sálámà ọ̀rẹ́ máa ń sin náà àkè yẹ ẹ̀yọ́ ní ìdí yàrá yà sọ òkúkú aláìní tẹ̀tẹ̀ bọ̀ mi. àmọ́ bàbá kẹ́mẹ́ ká ní ẹsẹ̀ sọ bí wúlò kẹ́mẹ́ ká kí ní géèmù náà làá mi bọ́ọ̀ sí síláàkì àwọ̀fẹ́ ọ̀bẹ mi ni yọ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ is not a serious disease of the Bosho brother. Apart from this Kenaka, he is better now. Then no matter the name food, the name that was in the high, you are a common one. It is yes. Particular on who is the first one from here, someone is there, you are a better. Or whatever it is, if you shop the name of the person, then this is not like we will start laughing. Then it's not about you, it's not about Kenaka, and another about God. Ele é de cabo para criar a cena de mim. Acho que ele é muito útil. Ele não vai ver o que ele quer, ele não ní ọjà kẹ̀kẹ́ abàdé náà ní ìyèwé òtún èyí púpọ̀ láàfin kẹ̀kẹ́ èyí àwọn òfin ọ̀rọ̀ àdínì islam lẹ́wà kan ní agbára ní àárín kẹ̀kẹ́ àgbẹ̀ ní england ọ̀rọ̀ náà ti máa bọ̀ yẹ kí ọ fọ́ ìlà ọ̀hún ẹ̀kọ́ tó bọ̀ lọ́wọ́ ìjà nìkan náà kẹta aṣáwọ̀ ọdẹ ìpè ìlànà àbúkátì dábì sẹ́ni tó sì dẹ́ ìgbèkèrè lọ́kọ̀ọ́sẹ̀ ọ̀nípa àwọn ìyá lọ́kọ̀ọ́sẹ̀ sọ́yìn ẹ̀dá ìgbèkèrè lọ́kọ̀ọ́sẹ̀ islam ọ̀dẹ́ yóò ṣe ìwọ ní àkókò àlàbà sí ní ìjọjà tó ló lù sí yá lọ́dọ̀ sí ìkẹtẹ lókùnrin àwọn ọmọ ẹ̀dọ́ àgbẹ̀ lẹ́kẹ̀lẹ̀ ọ̀nà ìlú àkọ́kọ́ kà tẹ̀lé dẹ̀ẹ́dọ́ kàjọ náà wà ní oṣù sọ̀rọ̀ ní ká mọ̀ ìjọ ọ̀pọ̀ náà lọ́dà kẹkẹrẹ ká wẹ́ẹ́ lẹ́gbẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ́ kan máa ń ṣe plé ti kẹkẹrẹ ká á máa kó bọ̀ lọ́wọ́ náà tó kà e ìyá má bìí ọkọ ọkọ ẹyí dáàbò sí bàbá ọlọ́pàá bọ̀ bílíọ̀nù sọ̀rọ̀ dọ́là ọwọ́ dọ́kà lọ. káàmì náà yẹ kọ́ ọ̀bọ̀lọ̀ ìyá bẹ́ẹ̀ ti bọ́ọ̀lù ní àwọn ọmọ ẹ̀yìn kúrò àwọn ọ̀dọ́sọ̀ wa mọ́. òun ti ìjà lọ́wọ́ fi dé òun lọ́sọ̀ tó òtún lẹ̀ fọ́ wa ìwé lẹ́yìn aláṣẹ kẹta ni. ayé ìdáàbò tó ń sọ̀rọ̀ tó ń dùn. àmọ́ ìdí lọ́sí òkú lórí mi. iná yìí kọ́ àfẹ́rẹ́ ányá àbá ìmẹ̀ onótó orí sì ti tẹ̀ka mẹ́. anaba muhammad sallallahu alaihi wa sallam ọsẹ paaka aba ahanabọ ihi ọdọ aake ahẹ ọlọdọ orusa nìmẹ. sallallahu alaihi wa ahọ́sọ́ ló ń tó mórí kẹ ọlọ́fẹ́ pa ìdọ́kẹ́ yà pọ̀ iye olùwìyàn ìmẹ̀rẹ̀ ala mo nana kọ kaka alimu awuladako mo seba wɔre na tó yi yi ni na mi mi mi pa tó eyi kó máa hẹ kẹ máa ima kaya so ahana bɔ islam o bɔ kuka yi diɛ naa yaa kyɛ ne nsɔgbɔ naa yi naa an sɔmori kabini de ekye o yɛ sɔrɔ ne ka nin hamu kulfi ma ifun kabiirun wa mana fi wuli naas wa ifumuhuma akibar min nafayihima omori ɔkala hosɛni de ekye kaye ama na ya ewu ntomori kaye wa kaye. anyị ime etete na kanụ ọnụrịrị etete ka anyị wakaghị ọgụ ibi ọgbanye ịnan dọgwụrụ ehi ịnan amma wa isimuhuma akibaru min nafihima amma ibi ama ịnan ọrịa na ama ka ihe ịma ịchọ ya nke ọrụ ọrụ wọ́dọ̀ wa ẹ̀rọ yẹn nà ọ ẹ̀kú bùrú sọ̀rọ̀ yẹ tẹ́tẹ́ yọ ni ọ̀nà wọn náà mẹ́ka bọ́ níbi ẹ̀wù díẹ̀ òdòdó ni kí tẹ́tẹ́ dọ́wọ́ àbọ́lá kẹ̀hà wọ́n ọkọ̀ ẹ̀rọ ẹ̀kí òdì bí rẹ̀ slọ́tì tó mú yìí yàrá ìkànnì èsì fútbọ́ọ̀lù iná ajé ni àkọ́ àjẹ́wọ́n ni dé náà náà ẹ̀kú tẹ́wọ́n And I asked, and every brother, you are eating, inter-school football and what have you competition. I'm ah. a one year school, school, eh, and I get. I oh, saw what I thought about that in detail. That is what I saw. They could have run, I saw what that's a and that's ah. eh, narrow down to Islam Islam yẹ láti ohun tó mú rírì ọ̀fẹ́rẹ̀ mọ́mọ́ rẹ̀ dùwọ́ kẹ́ni sí fútbọ̀l ó yà kúrẹ́ kẹ́nẹ́ omori kẹ́nẹ́ ọ̀hẹ́ mọ́nà nìyànbá hàn nínú mẹ́rin kìí sọ́wọ́ dánwò sí fútbọ̀l lórí rẹ̀ ẹ̀mí ẹ̀ máa yára kọ́ ọ̀ma èyí náà yẹ ẹ̀mọ́ ní ẹ̀kọ́ kọ́ ẹ̀ mọ̀sílọ́tì ohun tó mú rírì omori ọ̀nyí náà hàn náà yà mẹ́nà n'aka anyị food foundation ndị tv adị ndị ndị ma dịbe dịbe kwe ipo dị ka ị gaghị adị mana n'onye ndị food foundation ewu ebi ndị tv wee ree nipa n'ahịa ụsa na kawa ka ọtọ dị ụkawa ha ihe ka ka ọtọ dị ụkawa ezi kere ọsọ na ezefe dị ịsala dị ụkawa ha. Bisɛ dɔw ahɛ kedu ha. every song is all. Àfi sọ́nà àkọ́ńkẹ́ pẹ̀lú ẹ̀tọ́ ẹ̀ka o every song is all. ha bọ̀. Orí na hàn ọ́nà ọ̀yà ọ̀yà bọ́ọ̀lù ṣe é tètè. Ọ̀yà ọ̀bẹ̀. Láti ohun tó mọ̀ nínú yìí. Jésù náà máa mi àbúrò ẹ̀ wọ̀ ẹ̀. Wẹ́rẹ́ mi rò weerere omuza n'otu wa n'afọ daya ọkụka ụkata ụwa nwụze nwa ahụ abụkịsa kara ya anyị wahala gbanye ọdụ ịza elere ebe a exercise ọ bụ ananya nsịlasị ayọchenwu ama anka meka azọrọ m enyi sasịlasị ayọchenwu na bi ge osibe ni inyo imere and na-etu kontu omuri ọnụ ọbụdịrị adọ bụ jee na-eme ka ha n'esiri ka ọ bụ faakị apụkawa bọọlụ ìyàn ìbèrè ọ̀pọ̀ ní fàtìdì who the football wà á gbọ́n tó ní fọ́ọ̀tù èsì àwọn bọ́ọ̀ náà ni dàbí ìyàn ìbèrè bèrè duero ọ̀nà fọ́ọ̀tù fàtìdì wọn nà wà duero ọ̀nà sẹ̀kẹ̀rẹ̀ ẹ̀yìn sẹ̀ sẹ̀lá hẹ́rẹ̀ who ni ìyàn ìbèrè in a big game ọ̀nà wà á yẹ. láti ohun tó mú rí yìí. Àwọn wàá nyé wú swimming pool lọ́sọ̀ I mean experimental do wà nyúmẹ̀. Àwọn nínú àyẹ̀ fẹ́nẹ̀tì sú èlé sí iná máa dọ́wọ́ ẹ̀ka ọ̀tà káà. Ẹ akókó bá nyẹ club ẹ̀ náà ká ẹ̀ lè tẹ́ dùrọ̀ náà ẹ̀ kùmí tí Nàìjíríà club náà ní à. Football club ẹ̀ ẹ̀ kùmí tí Nàìjíríà náà kùmí tìkà ẹ̀ tẹ́ dùrọ̀ yà ní. Akókó bá náà dá bẹ́ẹ̀ náà kúrò kẹ́yìn tó pàkẹ́ẹ̀. náà pákẹ́ ẹ̀wá bá dógbò ẹ̀wá bọ̀ wé ní ìtọ́lélẹ̀ A mìíràn ama ehi tẹ́sì ọ̀hìn ní asma ababanya ààrẹ mìíràn hàrà hìọ́ enúbẹ̀ ní túnbọ̀ ọ̀rọ̀ náà ababanya ẹni n'etiri kẹrẹ nyi dọ̀ ọ̀kọ̀ jẹrẹ nyi wọn lọ fara àgùnkà yẹ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ese sọnà kàkà tó ọgbọnọ ni belong to ẹ tó ọ bọ ọkọ dọtọ irú kẹrẹ irú irú àbẹsẹ ni irú ẹsẹ ni ẹyìn náà kì í sùlá ìyàwó jẹ ní ẹlẹ dìrí dẹbẹ kẹhẹ kàn ìjẹ ká ẹni èrè kẹhẹ ìsọnyọ sí bọọlù ayé náà dáa sí dáa yẹ dóòlù ní ìhà kàn ọdún dẹbẹ kẹhẹ kí fútbọọlù ẹwọ bàbá Football fútbọ̀lù fútbọ̀lù yára ààrẹ one hundred million dollar one hundred million dollar wọ́n billion sáàmù in in naira billion of naira ọ̀rẹ́ yìí billion sáàmù àgbà one hundred million dollar Football fútbọ̀lù yára yahudi ní ẹ̀bọ̀ ìmì tẹ́lẹ̀ jẹ́rẹ̀ rẹ̀ kí fútbọ̀lù àtọ́rẹ̀ yìí àṣọ́dà àmì rẹ̀ wọ́n ní ẹ̀kí islam. láti ohun tó mọ̀ nínú ni tó àbísẹ́ kára hàn ùdí yẹ́rù ọmọ ọ̀tọ̀ ẹ̀yà níbi dìbí yẹn wọn àmọ́ samáhà kárẹ̀ rẹ̀ àbárí dìbí ọba yà náà nà bí àjọ àwọn yẹ ká ibi yẹ náà ká ibi sunday tafsir ẹkọ ọsẹfọ ní ìmẹ ẹnna ẹni ramadan náà bí tafsir ẹkọ yẹ mọtò kẹtẹ tẹtẹ kẹmíkà ẹtọbẹ abẹmẹ yà dé mi akẹmi asa awasa na laka enyo kitchen na ya ya no na me ana ene brothers ene ni dikina ene no kitchen no ati chese akọ nyo ya no ni awasa na na o me ha on jùzọ́mọ́ ma abọlọlọ ṣẹ́wọ́n na islam tẹ́tẹ́ a máa wà dáhùn nẹ́wọ́n kàṣú ṣẹ́wọ́n ti islam tẹ́tẹ́ ṣóòzì sọ́nà tẹ́tẹ́ ọ̀ ṣóòzì sọ́nà tẹ́tẹ́ ọ̀ káyé ẹ̀hà òtì nà tí bó ihe ọdún ní adé náà ní domorika wà kànìyàn wọ́n nifa

sinzibaa kaina ɔmɔnyɔmɔdɔ ina ko yi ni ta ko yɛ bɛyɛ ba ama n ti sɔn a ti sɔɔri ɔmɔnyɔmɔdɔ. masalasi n tó mo yi o n sún n tó mo sọlọ ọrọ sẹlẹ ɛn sọ ahẹ ko yɛ ta kaka ka adu yɛ ko yɛ ta ɛn sọ ahẹ ɛdɛ kɔ yɛ twa ɛnsa ha ɛdɛ kɔ yɛ bɛɛba ɛnsa ha ɔyɛ so nam aba muhammad sallallahu alaihi wasallam koko nsɔra wɔn nhyɛ kɔ yɛ ta bɛn wɔn wa ara na nhyɛ kɔ yɛ a ɔntomri ɔrɛ hyɛ kɔ yɛ ta tata ɔyɛ so na kɔ nyaare do wɔn na kɔ nyaare na kɔ no wɔn na kɔ nyaare hɔ wɔn na kɔ nyaare hɔ wɔn na kɔ nyaare hɔ wɔn na kɔ nyaare hɔ wɔn na kɔ nyaare hɔ wɔn na kɔ nyaare hɔ wɔn na kɔ nyaare hɔ wɔn na kɔ nyaare da rahmatu Allah amma wani kakaka atọ́la ho aharara na ho obi yɛ obi ne kpɛ ɛta ama ahoma koku ahoma ko ne kusu anka kpɛ ɛfɛ no ntomo ne sɛ tɛka fi kɔyɔ ɛfɛ konya de do do tuba dua no ɛnna yɛrɛ ke ɛda na ɛfɛ ɛfɛ ne bɛ ɛwɔ ano. ama ha abe. Ebe, ɔmo ayɛ atakora ka ɔmo ayɛ ato sɔlɔ na nabi kari bɔ maduro akɔ do maduro yɛ ko ne su do maduro yɛ ɔna su Oso na owurɛ ɔsɔ ama yɛ e, kaka kahara na go dɛ maduro a yɛ ko ne su ina ko hinta adɛ wa. ɛnyɛ anyi sunno ntomori sɔlɔlɔ ɛsɛ ntomori yɛ ɔmɛ asaabe mɛnɛ na ɔbɛrɛ mu ntomori andomori mana kaayɛ kana patkan lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju allaha wal yawma al akhir wa dhakara allaha kathira ɛnyi nyɔn na sasa hɔrɔ yɛ sanna nyɔn authentic dɔw jɛ tɛrɛ. ẹbi kitabu laa wa sunna rasuli taka ndé omuli ọdún sunna omori wasallam kanyi omori hasana oríire hama oríire kọsẹ ebi wana wọn àtàrà ẹhù wọn omori yà and ọbẹ dẹ nọ anyi su omori onye nsi onye sábà bá yá ń bá yẹ ọmọ ẹ̀yin onye nso m sábà ya yá ń bá yẹ ló kọ dọ àbíkọ́ nkata wùwé tí àmì ya kẹta na dò ama ọ́ ẹ̀dá sọ náà omori ọ̀nà wọn direct Eme akwụkwọ mmụọ ọnụmụ na omori sudan teten ọnụba bi ya abi ọyị mee ọnụ naanị aka ụjọ na omori orisu na ntụ omori si aka ụjọ na mee akụkọ ọnwụ kata akwụkwọ ịnụ nwanne taara ọbụrụ ya na ọyị ya mba ya nọ ọrịa e ya mba ọ oze ọnụ ntụ oze ọnụ ka ma duo ya okwu na ọba wọn náà ṣùgbọ́n ní ẹ̀ma ní arábọ̀rọ̀ kàtó màdúrà yọ ebebe àwọn ọlọ́wọ́ ní ọwọ́ ọ̀dà wọ́n èyí bùjú gbòòrò àwọn ọ̀nà dàní ẹ̀ma ni wọ́n ṣàdúrà tù yọ wọ́n èyí bùjú gbòòrò ebebe ọba bọnyẹ rada omori ma naka ọka yi wọkọ rọbẹrẹ ham ọba kaba rọba ya ni safẹra wa omori ka wa kaa ni ka ewo mori na eba ne mẹpa mi ni wa ka vaya na eba nọ ẹ na ma yin ha kẹnẹ ẹ yin ha ẹ ni mo zu pọrọ de wa ṣe tètè ni ka wa ma du ọ nọ ni adawọ adawọ ọnyẹ wọ yizo ọ yizo adu ọ nọ nù wá sí tu he poro ababọ obi ewu si ababọ waaji agukomori mi ni lọr sikẹtẹ amr wọkọ rọbẹr hamọma omori ọlọtọ kanka kaasa ye rọbẹr hamọma ewu omori bayẹ nẹyìnbá jùzọ́nà mọ́mí ilẹ̀ ilẹ̀ sọ́ọ̀bù yẹ̀wò zi àmì wọ́n ọdún ìkan kò dé yẹ́ fọ́nà ní mílíọ̀nù bá gbọ́dá kàkẹ́ mẹ́dúró yòókù àdúrà náà bẹ́ẹ̀ nà ọ́nà èwo ń dé ó dé ẹ̀kàlkùránì one hundred thousand ايوذي وكك بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد دوسو تتيب انا ماو انا راح كتاب اوهني اوهني 100 قران انا اكا انا انا ما مو اكا افسا ركاي انا ما بيسم بنافله تطوعات تطوعات voluntary act ẹnyẹrẹ ọhún nàza ọnyẹ ngu ne baabu ẹnyẹrẹ ọhún nàza ọnyẹ ngu ne sẹfún ne baabu agukata ní ẹgbẹ abasa nàza nàza àbọ wàá nà ọdún ẹnẹ ní ẹrọ yà wọ àbọ ọmọ nàza baabu yẹ yìí kàmi dèrè ọsọ náà wọn rata àbàbà ọkọ rata náà nàza ní yìí tí ọdún sí yẹ ohun náà àfọmáfọ amáfọwọ́ gùn kìkìrìkì dákẹ́ ẹ̀ẹ́mẹ̀dúrà dáa kò bá kàkẹ́ ìjà rẹ̀ wà fọ́ọ́mọ́gò ẹ̀dẹ́ ní bẹ́ẹ̀ jésù sún nà rẹ̀ mẹ́. àkókò ẹ̀dẹ̀ yín iná bẹ̀ yẹn máa kú dọ́n wọ́n yìí kẹ́yẹ anyanwó yàrá bẹ́ẹ̀ kàlùkùrá rere wee

ama ɔnyɛ ne so na da nyɛ ɔnyɛ kitab ka mma adua yi kɔ ne so da nyɛ ɔnyɛ so na ka wɔne wɔn wɔ ako na ɔganya do ɔma dua yɛ huni ɔganya ɔma ne huni so na da wɔ aka ne ka yɛ wɔaba wɔaba ka nkoroane dora adaka yi de ikuku ɔka wɔ aka yi dora adaka yi tɛwa na ka tɔba na ka yi ɛna ebi na ne yɛ tukɔ no wɔ gbɔ ne ka ɔtɔ. wọ́n fọ́n wà níyì ẹ̀wọ́n náà kò ká ẹ̀wọ́n yà lẹ́nu yìí ṣoṣo ló yà stop lẹ́yìn. tọ́tù tó mọ̀ nínú tọ́sọ́nà náà wọ́n kà wá àjàjẹ́ ló kà wá àgbẹ̀ kọ́rọ́n ló kà wá àgbẹ̀tẹ̀ ẹ̀mí and what have وشاهد ميتان شاهد أما أسينا ملشنا نعم هذا كلام ملشة هذا يكون كويس كاسي دا دنا زنون دنا زنون وأكو يوم يبقى أكو يا زين تيجي نطلع رسول إن كده هو مليون ọ̀zọ́ wọn ní sí wọ́n ìṣòkò mórí òṣèlú òtútà nínú ìtùndó orí ṣòro tó láti ọjọ́ mú mú ọ̀zọ́ ojú ìlànà ẹ̀yẹ̀mẹ̀ kàkà wà bọ́ wà dágbọ́n náà wadɔbɛ nono wɔde koran ama musulasi ɔtɔn mu yi jose nono nan ɔtɔn mu yi ɔtɔn de tete kɔsɛ wɔn su wɔn nyɛ ɔmi sábɛ kɛtu yɔ andodiri na yi nyɛ ɔmi sábɛ kɔ nɔn nsábɛ kɔ nontɔn mu yi ɔdi akɔ kai saa bɔ nyana anakonya n'osu nontɔn mu yi kɔ n'ate kangan dɔw sere hɔ nyɛ ne tsɔ.

ọlọ́run mi nígbà tó nyama nyama àbí hajj wúlẹ̀ náà nà ọdún náà mo kọ́ra hajj dúkà yẹ hajj ọ̀nà ni ọ̀dọ́ ọ̀kà má ni ní sọ omori fúta náà omori yẹ àdán. àndéèkì ẹ̀nànàbà ní pápápá iná ìjẹ́ bí ọ̀nà ni kókó inú bá ọm ànyàzẹ iná fún ẹ̀yìn bá nàmà anábà àṣẹ tẹ̀tẹ̀ ẹ̀nàbà ní pápá ọ̀nà òkú iná sẹ́lẹ̀ wà mí ètùtù wa àbúkẹ́rẹ́ sọ́ọ̀bù yọ mọ́tò tó mú rí mi. ama kaka kaha kódà kẹkọ ndẹdẹ nye ẹyà daka abẹ tọlọkọ isu rẹ yà ọkà asọmọ ká kọlá wọn náà kọ yẹ amọ kaba kọkọ àná. wà kì í sọnyára dáfẹ mẹyà akókò jẹ tọ bóró yà dasa dasa kàwọ ẹbí sọ ẹ wà ọkà dasa kàwọ anama kɛdɛ ɲɛ ma a b'a fɔ kuran n'o mori yɛ taa ɛfɛ sɔn na komi su sɛra ka su sɛ sa k'o ma yan. dada nyɛ o iki sɔ nyɛra ɔ iki juju o nyɛra fa ɔla fi ɔla fi juju o fa fi lɛ. ɛrɛ tó tó de yà wò kàkà yé.

okwere na osu bi ehia ya اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سفة قلك جبار السماوات والأرض يا من له كل العزة ويمن له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اضرب كيد من اراد ان يكيدنا عليه وهول المكر من اراد ان يمكر بنا عليه وسبب خذلان من اراد ان يخذلنا عليه واجعل سوء من ارادنا بالسوء عائدا عليه ولا يهيق المكر السيء الا باهله وكذلك اخذ ربك اذا اخذ القرى وهي ظالمه ان اخذ وليم شديد اللهم ارحمنا فانك بنا راهن ولا تعذبنا فانت علينا قادر اللهم ارزقنا فيما جرى به المقادير انك لكل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبه وعند الموت شهاده وبعد الموت جنه وهديرا ونعيما وملكا كبيرا اللهم يا بديء السماوات والارض يا ذا الجلال والاكرام يا صريخ المستصرخين يا غياث المستغيثين يا كاشف السوء يا ارحم الراحمين يا مجيب دعوة المضطرين يا إله العالمين بك ننزل هوائجنا وأنت عالم فاخذها برحمتك الراهنين إنك لما تجاء القديم إلهي من الذي دعاك ولم تجبه ومن الذي سألك ولم توفه ومن الذي سيرك ولم تجره ومن الذي سجد بك لم تجفه ومن الذي توكل عليك ولم تكفه وغرفه أقفنا يا مضيف اجعل بنا ما أنت آله فإنك على المغفرة ولا تجعل بنا ما ننعاله فإننا أهل الذل والمعصية يا سريع الحساب يا شجل الإقامة الأبواب يا غفار يا رهيب يا ذا الحق والنوى يا مفتح الأبواب يا مستطيب الأسباب يا غافر الخطايا يا فاتح الأوراق يا من البليات يا مخل الأثرات يا مهي الأموات يا قضي الأعجاز اقضى واجنا واشف مرضانا ورى موتانا واستجب دوانا وتب إلى أحيائنا اللهم اكفي لنا ولآبائنا ولأمهاتنا ولجميع المسلمين المسلمات والمؤمنين والمؤمنات الأحياء والأموات برحمتك يا الراحمين إنك لما تشاء قدير اللهم يا إلهنا وإله كل شيء يا إله الأولين والآخرين يا قمي الجبارين ويا رب العالمين ظلف المتكبرين وقناة الظالمين ولا يقوم لأمرك مالك إلا وذل ولا جبار إلا وخذه أمت الأول تميت الآخرين وتعلم السر وأقصى وتقمي هذا الذنب ولا يبسطها وتومي أعين الناظرين فلا تبصر من منعت منها وتقصد الأرض من نصرتها وتومي هذا كذا مولياك وأنا عبدك وامنعني من كل من غشوم فاجر قتال وارجو كيدا في نار يا رب العالمين اللهم تغطش أبصارهم ظلمة فلا يبصرون وأعمي قلوبهم فلا يفقهون وأصمت ألسنة فلا ينطقون واقبل أيديهم فلا يبطشون وتلقى يا إلهنا أن ترآنا وانت تمنعنا منهم بهك الكرة التي رفعت بها السماوات ودارت بها الأرض وصالت بها العرش وقبضت نظرتنا في الأرض يا الله يا هيا قيوم يا من ليس كمثله شيء والسميع البصير آتنا ونجنا واقض حاجتنا وهب لنا بحق المك المكنون وسرك المكتوم وظلك المعلوم أسبل علينا رداء سترك الذي لا تحرك الرماح ولا تدر الرياح لا تجعل الظالم علينا سبيلا يا رب العالمين انت تنصر المظلوم وترد الغشوم وطم ما شئت مما شئت امنعني وامنع اعمالي ونفسي وما ملكت يدي مما هدر معي وارز ما غضب عني فانك زاهد لا تغيب وهادر لا تزول وهليم لا تهون يا رب العالمين ادعوك يا نور النور ويا نور في نور ويا نور مع نور ويا نور فوق نور ويا نور تضاد كل ظلمه وتفقد كل شده وكل شيطان شيطان ويقبل بكل جبان متكبر اللهم بحق ما تعرفك به وصلتك إياه اجي الكيد من رمى الظلم في نفسي وأهلي وأولادي فاتقدني فإنك ثم ما شئت ولا قادر غيرك ولا حكم سواك وبحق الاسم الذي استقر به أسف وبحق الاسم الذي استقر به كرسيه يا الله العظيم الأعظم اجعلنا هيبة ونورا تقلب من جميع أعدائي إذا راموني وتزيد قوتنا لمن يريد ظلمي فيا ربي ويا رب كل شيء يا رفيع جلاله ويا عظيم سلطانه ويا كبير شانه يا الله الممد في كل فئاته يا هدي الله يا الله ويا هاكم إذ لا هاكم إلا هو يا من له العظمة إذا انقطعت عظمة المتكبرين يا من لا يفوت هاربه ولا يدرك طالبه تدرك الأبصار ولا تدركك الأبصار وأنت العزيز الحكيم ولا يودك بشيء ولا يدرك جمع شيء اشغل من رمنا بضر بما يوقفه عنا واربط كيده عليه وألصق به ما رمى من كيده وارثنا يا صمد يا خير من عبد يا من هو باق لا بد وارثنا يا صمد يا خير من عبد يا من هو باق على الأبد وارثنا يا صمد يا خير من عبد يا من هو باق على الأبد هب بركتك ولا تسلم للزواج وصل محسن عزيزة وصدقة مبينة وجل من لدنك سلطان نصيرة بك استنصرنا وإليك سألنا وعليك توكلنا فلا تردنا خائبين من عندك ولا تختار جنبك رب العالمين يا كريم يا كريم يا كريم اللهم يا ذا الرحمة الواسعة يا مطلعا على السرائر والدمائر والهوادم والخواطر لا يعزب عنك شيء أسألك فيضا من فيضا فضلك وقبضة من نور سلطانك وأنسى فرج من بار كرمك أنت بيدك الأمر كله ومقاليد كل شيء فكلما تقر به أعيننا وتنظرنا سؤال غيرك فإنك واسع الكرم كثير الجود حسن الشيم فببابك واقفون ولجودك الواسع المعروف منتظرنا يا كريم يا رحيم برحمتك كرم ارحم الراحمين إنك تشاء قدير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين خير وجعلنا للمتقين إماما اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد كل الأمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضائك وسعة رزقك وزيادة علم وإيمان وذهاب هم وغم وذهاب مرض وسقم وسقم وسقم وذلة ووجع وورم وألم وأن يقنى بالصالحين يفعل بما يريد اللهم جل آخر كلام دق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين آمين آمين صلى الله عليه وسلم